Hey, defender, you said make una gather he gather help our sister learn Hausa. Eh? You want to teach the Hausa princess Hausa? Hi, brother. In Hausa, you say make una taru um, make una taru um, hey help oh help make una taru help mata malame hausa I am your best plug for Hausa, you understand? You want to learn Hausa, come to Moa, your importer, exporter, dealer only in Hausa language. See you in the comment section. <laughs>